good. ṣe rí láti jẹ́ tàtẹ́ ti gbé ẹni yẹn wá sí mi báyìí àti ń fún ní necessary treatment tó yẹ ká fún un dò wọn tí ì sọ̀rọ̀ wọn dẹ̀ tí ì lajú pọ̀ mọ́ àṣọ yín pé ọmọ wa òkè. kò tí ì sọ̀rọ̀. wọn ò tí ì sọ̀rọ̀ rárá. ẹ̀ẹ́dẹ̀ yẹn àṣọ mi pé ọmọ wa òkè. ẹ ọmọ wa òkè. very well then nígbà tí ẹ ti àṣọ mi sìn pé ọmọ wa òkè a máa dúpẹ́ fọlọ́hún um, but ẹ jọ sáà máa fẹ́ kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ bá mi fún ní ìtọ́jú tó péye and if there is anything at all tẹ́ fẹ́ kẹ́ mi ṣe please don't hesitate to call me. thank you very much doctor god bless you sir. it's a pleasure. Hmm. bó máa gbọ́ ni babe kí ló ṣẹlẹ̀. ọládùn ni máa pè mí ń sìn. <laughs> Ah, hmm, mo understand. ibo ló sọ fún ẹ pé òun wà kí ló sọ fún ẹ pé ó láti five days ago. èmi rèé ìwọ rèé o mi ò ní ìdáǹsì gbogbo ìbéèrè tó ń béèrè lọ́wọ́ mi yẹn ntọ́kàn sọ fún mi nígbà tó pè mí láìpẹ́ yìí ni pé káàbọ̀ ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ò dẹni àgbégbìn bí èbù iṣu ah, ah. in fact ṣe tó fẹ́ gbọ́ kò fi nọ́mbà ẹ̀ pè mí níbo ló wá lẹ́wà báyìí o. ká máa retí ẹ o. ha that's gan-an ọ̀dọ́ tí wọ́n dùn mí o. kí ló ṣẹlẹ̀ bó ló ti ń bọ̀ ẹ́. for good five days. ká wọlé. ẹ jẹ́ ká wọlé. ah ó ní àwẹ̀lé kí ló ṣe wọ́n náà tó ṣe ah. àwẹ̀lé. ọ̀làdùn ó dẹ̀ ṣàlàyé tó ṣẹlẹ̀ fún wa. ṣebí fóònù mi tí mo sọ fún yín pé mo gbàgbé sí laboratory níbi tí mo ti lọ ṣe experiment pẹ̀lú àwọn biology student ni mo ní mo fẹ́ lọ padà lọ mú bí mo ṣe ń lọ báyìí lọ́nà àárín igbó ta máa ń gbà lọ sí school yẹn bí bọ̀bọ́lá àti jíbọ́lá bó ṣe yọ sí mi nìyẹn tó bẹ̀rẹ̀ sí ní mi I swear to Almighty God cooking <laughs> kí cooking ṣe nǹkan kékeré ni you. wá pè ní fúnra mi ṣàtúnṣe Ta lẹni yẹn? Oladunni, hmm? you don't need to get yourself confused. Hmm? I think this guy is okay for you. Hmm. Àbí o is handsome and okay ó níṣẹ́ ẹ̀ lọ́wọ́ àbí ṣé bí wọ́n lè sọ pé real estate business ló ń ṣe. yes um, but um, see babes I do not have any feelings for him mo appreciate ẹ gẹ́gẹ́ bí olóore mi ẹni tí Ọlọ́run lò fún mi but. Um, but what but what again? Ah, ah, ọ̀làdùnni èyí ò kí n rẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì mi ò ní kó force ara ẹ láti love ẹ ah ah no no no no no let the situation provide solution itself. èmi ṣàmọ̀ pé alẹ́ ní bari lọ́lọ́run tí ò bá nídìí ẹ lè pàdé náà àbí ọkùnrin mélòó ló lè help èèyàn nínú wàhálà tó sọ pé débẹ̀ lọ́jọ́ yẹn. I'm confused. I don't even know what to do. Because mi ò lè láyé nu mi sọ fún wípé mi ò ṣe donate tí mo sọ fún ni pé kó fún mi ní sometimes kí n fi àmì kí n fi ronú jinlẹ̀ you know because mi ò fi jẹ́ kó dàbí pé ehm, mo fi ojú olóore mi gúnge. relax my dear má jẹ́ kí yẹn ṣe ẹ́ ròyìn ròyìn let the situation comes naturally. Ehm, nǹkan tó sọ fún mi sì ni wípé kí n farabalẹ̀ kí ẹ̀ fùfù lẹ̀lẹ̀ kó da orí ewé oko síbi tó bá fẹ́. Uh-huh. Ta ni ẹ? Bá. What's up? Yeah, welcome. How are you doing? I'm good. Mm, What's up? I'm fine. Where Morire ńkọ́? Where is not around. Where ló lọ? Ó Oh, sí mall. Ó dà pé ó fẹ́ pick few things to need but I can smell Ọládùnní's perf. Princess Ọládùnní ń sọkàn mi kúlúkúlú. Princess? Ọládùnní jáde nínú bedroom tó ti rẹ mọ́ ẹ̀. What is your problem? Hmm, sọ fún me. Can you show me? Can you dé? Haven't I told you pé mo ò interest in dating you? Can't you just get that into your skull? Date? Have I ever asked you to date me? Ask me that again. Ọládùnní, èmi ò date Eh? mo fẹ́ fẹ́ sílé ni, mo fẹ́ fẹ́. You sick upstairs. Something is wrong with you. Oh yeah, wèrè ni, kí ló dé gan-an? Ah, ah, Ẹ̀ẹ́dẹ̀ gbà mí. What? See, o máa rí o máa rí pípọ̀ ojú mi o. Tó bá rí pípọ̀ ojú mi, ò ní dúró I swear to my God, Oh, ní dúró o. I'm warning you now. Stop following me around. Okay calm down. Calm down. Oladuni, you know me well, me fully. <laughs> For any three days. Otherwise. <sighs> Is that a threat? Hey, tẹ̀ bá mi. Ẹ ń wo mi Three days. Three days ẹ fẹ́ pé folio mean harm pẹ̀lú bó ṣe threatening ẹ̀ yìí. not even that see i'm getting suspicious of this guy are you sure pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ sí ẹ days ago. ọlọ́run serious one serious one. just calm down there. i know what to do calm down. mama i know what to do. think the best thing we can do is to change your school. Bóyá kò lọ parí ẹ̀kọ́ ní institution mi. Baby, mo ní láti change school mi. I believe èmi ni máa mọ ara mi ni máa mọ àwọn èèyàn tó máa súnmọ́. I think that's the best. Are you sure you'll be able to handle the situation perfectly? Yes, ṣòtú kò sí nǹkan kan tó máa ṣe mí nígbà tó lóun bá wà pẹ̀lú mi. I'll be okay tèmi yé mi o mo mọ reason tí mo fi ń sọ bẹ́ẹ̀ mo ní fẹ́ kí àwọn cultist kọ́kọ́ jí ẹgbẹ́ mọ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀. <laughs> just like that <laughs> baby sori tójú tìyẹ òun la pariwo mi ló fi ń ràn báyìí kò sí nǹkan tó máa ṣe mí náà. Baby. Um, mm. Yes o ṣàfẹ́ kan jí mi gbé mọ́ ẹ lọ́wọ́ I started. <laughs> I am not scared ẹnì kankan lè jí ẹgbẹ́ mọ́ mi lọ́wọ́ ẹni tó bá jí ẹgbẹ́ òkú àparò ló gbé yẹn àwọn Yorùbá dẹ̀ ní tó bá gbókú àparò ti gbà pọ̀. Mm-hmm. Sure. I love you, baby. I love you too, Angel. Èmi ni mo ní You for me to take. Thank you, love. I love you. Me too, baby. Because I love you does not mean you can insult me. If I want to be, see, be, see, or wow that would be nice um, jọ ṣé òye máa ń sọ bó ṣe máa ń sọ ń gbà wípé you want to travel places you want to explore ó ṣàfẹ́ máa ṣàyàlà travel all over the world ṣó yìí ní lọ́kàn ṣá. sure now at least uh, but mo ti change mind mi because I will start to work here as an assistant lecturer at the psychology department <laughs> ah! Congratulations! Thank um, you, my dear. You know, ìyẹn máa túmọ̀ sí wípé àwọn máa bá òpin láti sìn lọ ní because you are one of our junior lecturers. ìwọ jẹ ló mọ. <laughs> Um, hello. <laughs> Steve, um, meet my friends. Um, this is Damilola hello. and uh, Odun Ayo. Meet Steve. I'm Steve. You guys are looking nice. Thank you. Yeah, thank, thank you. you. You know about it. I'm, I'm Steve. I need to pay my love because eh, I need lecture in class, okay? All right. I'll give you a call. No so, take care of you. Yeah, no, my love. All right, no problem. Take care of you. Yeah. All right. less than 72 hours to heed to my request, else something precious shall be taken away from you. Talo ló kọ rúwèé isi. yìí sí? Èèyàn kan ṣoṣo tí mo mọ̀ kó ni Babs. Babs Arowolo. Then we should report him to the school management. no, no, no, no, no mi rò pé that's the i mean nǹkan tó yẹ kí n ṣe nìyẹn because um, àwọn management tá à ń sọ̀rọ̀ yìí most of them are back up fáwọn court guys yẹn telling you. Mm, mm, maybe maybe we should change your story. Um, no, I don't think so. Instead, bóyá kí n bá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀. I mean, bóyá he's gonna understand me and he will stop bothering me. Hmm? Baby, are you sure your decision is good enough to get him off your back? Um, let me try. Hmm? Hmm? Uh, okay, okay. Uh, hey, hey, hey. Smile, please. I'm scared. No. You don't have to be. We're in this together. And I love you. And I love you more. Thank you for always being there. Thank you. Yeah, I want to ask you this question. Ṣé o lè sọ mummy get herself involved in any business before she died? Mm-hmm. <laughs> mo mọ̀ kí n ṣe èèyàn tí ó níwà lára wọn kì í gbé ní bòdìjọ́ jíjẹ wọn náà máa ń lọ in fact mo lè sọ pé láti um, ọjọ́ tí mo ti dáyé mo ò yẹ rí mú mi kàn bẹ́ẹ̀ ní bòdìjọ́ rẹ̀ she do any single person. èèyàn jẹ́jẹ́ ni mọ́mí o wọn kì í báyàn fà wàhálà rárá. Are you sure? Yes, sir. Mm, okay. Auntie, once again, and the bros, mo kí yín o, so sorry. Ṣé lọ? Kí ẹ kó àtẹ̀mọ́ra. A nílò rẹ̀ mọ́ ìlọ. Gentlemen, sorry mi mo bẹ́yà iná ní àjà probably if ọwọ́ ó ní ẹ̀kọ́ tẹ̀ fún wa sí. Àti ìṣòro wà lára. Àti ìbẹ́ni bọ̀dì kàwá lára. Àtọ̀. Bẹ́ẹ̀ wà lára. Maybe you should just try to have a very deep think and uh, pé your lè rántí bẹ́ẹ̀ mọ́ mi or who did you suspect something. No, not at all. Not at all. I don't suspect anybody. But um, the only person tí mo mọ̀ wípé mo ní um, little argument pẹ̀lú ni Babs Arowolo. Babs Arowolo. You're coming. Yes. Hannah, who are they? They are my friends. So, what túmọ̀ sí pé àwọn náà mọ Bab Sarulo. Yes. Sister, sorry to bother you. We are here to investigate the death of Mrs. Badejobi. You're please to come in. Please come in. Yes, we were discussing something about Babs and Roller before you came in. Ajo, can you please put some more light to it for me? Babs Arowolo. Mm. Babs Arowolo. Wọ́n ti kú látọ̀sán sir. What? Ah, please, give up. Ah, ah wọ́n ní wọ́n ní accident ní side Ẹlẹ́yẹlé. Accident? Um, sorry, please. My dear, time wo gangan ni o gba call ọmọ mi. I don't remember but um, uh, mommy called me she called me when I was in school. Um, it's about um, 3.38 p.m. 3.38 p.m. And please sisters, uh, uh time wo lẹ́yìn gbọ́ pé uh, Babs ní accident as in time wo lẹ́yìn gbọ́ pé. Yes, sir àwọn tó wà ń bẹ̀ sọ pé bí nǹkan bíi aago mẹ́rin ọ̀sán àrùn ìsà. aago mẹ́rin ọ̀sán àrùn. She got a call from Dr. Musiku for three thirty thirty eight pm. ẹ̀yin gbọ́ pé wọ́n bá àsìkò ní around four pm. something fishing there. ẹ time between ẹlẹ́yẹlẹ́ and Jericho and which I believe Jericho làwọn wà yìí. bẹ́ẹ̀ ni sir. good it's just twenty minutes drivers. 20 And you got the track about 72 hours, you know. Yeah, I begin to suspect something, something. Anyway, anyway, sister, uh, we're so sorry once again, you know. Despite that the um, Bob is late, still remains our suspect. I'm not dying to do just take heart. please ẹ̀yin ọ̀rẹ́ mi fẹ́ kẹ́ jìnnà sí i and uncle please make sure she's getting herself you know, together. Mm. Uh, once again I'm Inspector Monday Abiose. I think I should be on my way now. má bínú ń ok aládùnni hmm. gẹ́gẹ́ bí ìlérí tí mo ṣe mo ń ṣètò ọ̀sìn àti ṣàwọn kankan fún ẹ ehm, tó máa mú ẹ̀kọ́ ìrọ̀rùn fún at least ọdún kan tó kù tí wàá lóyún Oh, wow. Um, thank you so much. You're welcome. I appreciate help always. And uh, mo dẹ̀ gbàdúrà wípé gbogbo àdáwọ́lẹ̀ báyìí a máa yọrí sí rere agbára Ọlọ́run. Uh, no, it's nothing. Èmi kọ́ lẹ́yìn kò dúpẹ́ lọ́wọ́ mi. Ṣé àkọ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fi wá tìra wa? He has his purpose for bringing us together. Um, like I promised earlier. Here is the key to the car I promised to buy for you. Come on. Take it. Thank you so much. Mo tún dúpẹ́ sí lọ́wọ́ ẹ lẹ́ẹ̀kan sí fún gbogbo àdúró tiẹ̀ láti ìgbà tí mommy ti kú and even when she was alive. Oh no, it's nothing. Everything for you. Baby ṣé tailor dẹ̀ ti parí aṣọ ẹ̀ you know you must look wonderfully gorgeous or should I say you must dress gorgeously lọ́jọ́ bẹ́ẹ̀ díẹ̀. mi ti rántí pé. Ania, are you all right? Why? Yeah. Uh, I don't know. I, I can't lay my finger. I can't place it. But you're looking very dull. You're like something is bothering you. Is there anything you want me to do for you? <laughs> Why? Nothing. Annie. Are you thinking about money again? See, see. You have to let it go. I, I understand the pain. At least she's a mom. But only oh, ní if you're only really léṣe It's fine. My baby girl, my baby girl, my baby girl. Excuse me, lady. Excuse me, lady. Hello. put back bad for her now. Now I can't give her. Next, just throw her on top me. What happened? She dey mad, she don't know you. Why she no know me? It's Ọládùnní. Ó ṣe máa ní reason tó ṣe sọ pé ó ṣe birthday mu. Èmi got ti ń bi léèrè látàrọ, kò sọ anything. She may need some private time tó máa fi ronú fúnra. So Dámilọ́lá ìwọ dúró tì. You can excuse her. It's all right. meeting to attend this morning by 8.30 and it's already 7 a.m. And the venue is about 1 hour 30 minutes drive. Baby, she mo sọ fún ẹ lálẹ́ àná pé kò jọ kò jí mi láàárọ̀ yìí? Eh, mo fẹ́ jí ẹ but um, ìgbà tí wọn náà sọ̀rọ̀ ẹ di Ronaldo lálẹ́ àná tó ń gbọ́ mi jìgìjìgì èmi gan ó ti rẹ̀ mí fúnra It's okay, it's okay, okay. Jẹ́ kí n sáré please is Ọládùnní here. rárá sà sà sà. ibo ló lọ. ẹ ẹ ó wà lọ́dọ̀ wọn kọ́ ẹ̀ nígboro so kò sí ní lọ́ọ̀jì in fact ibẹ̀ ló máa ń gbà wá sí school. wọn kọ́ ẹ̀ tó wà ń gbòòrò jọ ṣe lè júwèé bẹ̀ fún mi. àwa gan mọ ó ẹsẹ promise pé màá mú wa lọ ní weekend ni. weekend. and tó bá ṣe pẹ́ pé kẹ́ tó máa bọ̀ ni ìbá sọ bí tó wà fún ìsà. maybe. Um, all right then I'll call her. Thank you anyways. Thank you too. Have bye, nice sir. Bye. Yeah, bye. Oladun, with all you've told me about Mark, I envisage a looming danger. And as a psychologist, I would suggest you trust softly with him. pretend as if you know nothing about all these activities. Steve, I don't ever want to have anything to do with Mark. Ever. Mi ò fẹ́ lọ sílé Mark mọ́. Mo ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀mọ́ tí ayé bá ń jẹ́ ayé. Nothing on earth tó máa ever pa èmi pẹ̀lú Mark pọ̀ mọ́ lè sọ pé kò lọ rí àbí kò pàṣẹ anything bọ̀ wá fún mi ní time díẹ̀ láti ronú sí so during that time tó bá pè ẹ́ pick call ẹ̀ kò but má lórí I know it will be difficult you just have to do it. Steve Shigo, mo dúpẹ́ lọ́wọ́ yìí. You're welcome. I'll try. Also, mi fẹ́ ríwọ̀ nìkan kò dáhìn mọ́. Tó bá ti ń lọ sẹ́yìn wẹ̀, make sure pé èèyàn kan àbí méjì ó tẹ̀lé. Keep it in mind. Ọ̀rọ̀ yìí ti di ikú ń dẹ̀dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀ndẹ̀kún. I'll tell you, sister. Thank you so much. You're welcome. they are fine wọ́n wà ní campus. ẹ wá bí akéwọ̀n náà wọlé ẹsẹ̀ kọ́lá dírẹ́sì ọ̀hún jẹ́ ká máa drop let's go. she knows nothing about my moves. but kí ló fún wọn ní ìdánilójú pé kò Mark to be candid with you I'm still worried about her statement I'll kill you and I'll be a killer too ìtumọ̀ you have to make sure you see her torí ejò ṣe ń dé mọ́fìlà ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí nígbà dé mọ̀ ṣe ń jẹ gbọ́dọ̀ mọ̀ ju ẹ̀yìn kan bá lẹ́nu. and kò dé make sure pé o fọ̀rọ̀ wá lẹ́nu wò kó má lọ máa fọgbà yangàn nígbà tó bá ń ká bòròbòrò. Mm, no no kọ́ mọ́ mi I am very sure pé kọ́ mọ́ mi. I think she is bothered about something. Whenever tá a bá ti rí i, ó máa ṣàlàyé nǹkan tó ń But I'll see her. Better do. And Monday, dẹ̀ you are tiwa di sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Okay. Hmm. <laughs> Eh, nísìnyí báyìí tẹ́ bá ti wà confident about ọkọ tẹ́ ka tẹ́ dẹ̀ make sure pé ẹ̀rí kọ́lẹ̀ ah, ah, kò sí lecturer kan tó lè fail yín náà àbí pé eh, lecturer kan torí pé kò get down pẹ̀lú mi ó máa fail mi no kò possible mọ́ because Nigeria University Commission wọ́n ti wọ́n ti kọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ so lecturer kan kò sí lecturer tó lè bá sọ pé yẹn eh, torí pé ò get down pẹ̀lú mi dẹ̀ máa fail ẹ̀ it's not done. that's great God bless Nigeria. amen so i want to believe pé Nigeria University Commission wọ́n ti cop pé kí àwọn universities come and strike just anyhow i mean kó jẹ́ pé University of um, Abuja ó máa strike nsìn University of Lagos máa sọ pé àwọn fẹ́ bá wọn join sympathy strike. Sure, sure, nothing like that anymore. Wow. We're happy, oh. Hey, Olúwa má ṣe ń wo <laughs> Nigeria ti ń dá o. Oh. Wow, so excited. Mm. Ẹ jẹ́ àkàwé wẹ̀jọ̀. go to his house Yeah, I'm listening. Mo wà Um, Joe, show around. Oh, I'm very much around. Okay, jọ ṣé mo lè rẹ ní ten a.m. nílé láàárọ̀ la. Uh, eh. okay. Uh, why not tomorrow then? All right, 10 a.m. is fine. pé Mark ò ní mọ oríyàn tó jẹ́ How do you mean? I think you are fake. Yeah. No, I still don't get you. Oh, sorry. Check it out. So, smile. This way. ta ló sọ fún pò ń bọ̀ ń bì. mi sọ fún anybody. ok kí ló ṣẹlẹ̀ sí ẹ lọ́jọ́ yẹn tó fi wà báyìí is there something you know that you're not supposed to know. This honestly nothing i don't know what came over me maybe maybe ó anxiety pé eh, mark fún mi Loruka. òun ló jẹ́ kí n react bẹ́ẹ̀. ládùn ni. Hmm? ládùn hmm? You answer me when I talk to you. no. More than anything in the world, the one who loved you. And the only woman Timo loved. Now you betrayed my trust. You betrayed me. Kill ló mọ̀ pa movement I swear to God. I swear to God. Nothing. <laughs> you swear to God. <laughs> Guys, excuse me while I talk to her. want to move. If you try to move, I blow your head. Stay where you If you try to be smart, you are dead. Now move. And you, follow. Move! Follow. If I anything, I blow you. Gently, guys. Gently, guys. Sorry, relax, Relax. Lady, you are in a safe hand now. Can you just stand up gently? Yes. yeah, after them, somebody somebody will tie you outside. Yes, sir. After them, just be gently. Gently, gently. Now, are you ready? nípa ikú Mrs. Aládéjọbí Mark ló sọ fún wa wípé Mrs. Aládéjọbí jẹ́ threat so ó dẹ̀ ní ká báwọn take care. Ah, had any choice than to do the job for him. In other words, sorry Mark, they should buy Mrs. the job. Bẹ́ẹ̀ni. Can you say this? Tí Mark bá wọn bẹ̀rẹ̀. Since you said you can say that if Mark is around, consider yourself a half mi ò mọ nǹkan tí wọ́n ní kí n kọ exactly ṣùgbọ́n ládùnú ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀ ọ ò jẹ̀bi mi o in any ways èmi mo jẹ̀bi ẹ ẹ̀bi ẹ tí mo dẹ̀ jẹ́ wà deliberate màmá ẹ ló ṣokùnfà àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìgbà tí mo tẹ̀lé lọ sílé yín fún ìgbà àkọ́kọ́ èmi àti màmá ẹ̀ ríra torí àti mọ́ra wa dáadáa tẹ́lẹ̀. This is um, Mark. Yes, ma'am. Ọlá Òṣèlèkùn. Òun ni mo sọ fún yín wípé Ọlọ́run lò fún mi ní ọwọ́ àwọn bad girls tí wọ́n fẹ́ attack me the other time. Wow. Mark ó mà ṣe é. ọlọ́run ló ṣe mà. ká ní kí n ṣe irú ẹ̀ tọ́lọ́run bá mi rán sí kí ni bá máa sọ lé báyìí ọlọ́run á wà wọn náà o. àmín mọ́mi. I really appreciate it. yes ma'am. Ah, that reminds me jọ mo fẹ́ fi nǹkan kan hàn ọmọ yìí nínú ilé mi fẹ́ gbàgbé. no problem ah, pẹ́ rárá ìjọ. ìwọ dàbọ̀ síbí. ok. Tell me, what is the relationship between you and Mark? Mommy I told you, it's just a friend. Just a friend? Kí boom boom. Mark ti ask me out. Mm-hmm. And I think I like him. Like? No, you can't like him. You can't like him. Yes. Mommy, stop. Is that a joke? Shh! ma, be mi ní pé Ah! I was more than twenty-five years when I get back to you. So tọmọdé bá ń gégi nígbó àgbà mọ̀bí Mommy, are you for real? I mean, kí ló What is behind this? Me, the dẹ̀ fẹ́ kórè lójú ẹ̀ pé So give me a smile. Be a good girl. Give me a smile. <laughs> Yes. Where's the smile? There. Ah, my dear. Well, like your chair. I'll take time. Eh? Oh, no, no, no, no. I'm fine. Oh, damn you. Bad habits. Oh yeah, can't n ti béèrè pé kí lo fẹ́ jẹ kó tó di pé mo wọlé So, kí ni ká fi ṣe ẹ lálejò? <laughs> Uh, Mọ́mí, ẹ má bọ́dà mà. Check him, n Okay. Uh ṣàwámà ló máa ń ní jẹ ma. ṣàwámà well o rò pé lè surprise me i will surprise you too my dear ṣe bó mo bí ta ti ń gẹ̀ẹ́tì ṣàwámà ń bẹ̀yìn. mọ mi. oya sáré bá mi gẹ̀ẹ́tì fún. thank you ma. ara mọ mi ah baby. yes baby. ma miss need you okay. yeah. i'll be back soon. táì máa ti lọ ọmọ ẹ ẹ náà ṣe mí. did you get to my daughter? That is not important now. Well, whatever it is that is between you and my daughter, I want it to stop right now. Mark, read my lips. I don't want you to have anything to do with my daughter. Not with a criminal like you. <laughs> Did you just call me a criminal? Did you say that? How? Why? Why? Teapot Mama Savunke to go black. Just how? <laughs> Mark. My daughter Oladuni is so precious to me. And she is precious to me too. I love her and I'll take her, whatever it takes. Ben, the battle line is drawn. I am very sure you do not want to say that. No, you're just joking. <laughs> I'll take my shawarma outside. don't want Oladunni to know about this. So sit down. Okay, let's play. So, about the business? Business is fine. ọ̀daràn ni màmá ẹ̀ ìkà gidi ni wọ́n. fact màmá ẹ̀ ló kọ mi sínú yọyọ tí mo wà yìí torí màmá ẹ̀ ló rán mi kí n lọ pa bàbá ẹ̀. ìgbà tí màmá ẹ̀ gbọ́ pé bàbá ẹ̀ ti bí ọmọkùnrin síta wọn ò dẹ̀ fẹ́ kí ọmọkùnrin wa jogún wàhálà táwọn àti bàbá ẹ̀ ti ṣe látijọ́ ìwà torí ẹ̀ náà ṣe rán mi kí n lọ pa mo execute I killed him and I eventually turned out to be a father. ìgbà tí màmá ẹ̀ rìn iṣẹ́ jáde níjọ́ yẹn wọ́n threaten mi nítorí pé ẹ̀rù ń bà wọ́n pé tó bá súnmọ́ mi jù báyìí lọ àṣírí ikú bàbá ẹ̀ máa tú sí ẹ lọ́wọ́. <sighs> mo mọ màmá ẹ dáadáa o mo mọ màmá ẹ mo mọ wọn gidigidi mo mọ pé ìka èèyàn ni wọn á rántí ọ̀rọ̀ àwọn àgbà tó sọ pé ẹni yára lògùn gbé wọ́n dẹ́ni tí wọ́n bá mọ ṣí yẹ á mọ tójú ẹ yọ tójú ẹ tí màmá ẹ mọ yọ ẹ òun ló di ìwọ tí mo fún wọn jẹ ọládùnní gbogbo àwọn tí wọ́n àtàkẹ́ kì í ṣe lásán o lọ rí i pé èrè ìwà ẹ̀ṣẹ̀ màmá ẹ̀ òun ló jẹ́ àwọn Yorùbá ṣáà ní agbàtóró fọkà ọmọ ẹ̀ ajẹ́ ń bẹ̀. Ọ̀làdúnni òpùrọ̀ ni mí apààyàn ni mí àfiwà pamọ́ ni mí ṣùgbọ́n ohun kọ́kọ́ tó jẹ́ òtítọ́ lára mi ti lọ Ọládùnní. Monifa, nífẹ̀ẹ́ from the depth of my heart I truly love you you're such a pure innocent young woman and if I have the opportunity to love again I'll choose you I am sorry I'm so sorry um Mark Can you put all this into writing, please? Ọ̀gá ọlọ́pàá, I saw you taped everything that I said. I ń dùn mí lè kàn kankan mọ́. Àṣàlà! Thank you very much, Inspector. Ẹ jọ̀ọ́, kí ni nǹkan tá ṣe ṣe? Uh, from my own hand, tiwa ni pé ká gbé lọ sílé ẹjọ́ then court ló kù ló máa decide nǹkan tí ó bá ṣẹlẹ̀ bóyá ó jẹ̀bi o bóyá kò jẹ̀bi o ìyẹn dẹ́kun sí ọwọ́ court. Return him to the cell, please. Aye, sir. Dele. I'm sorry.